bẹ́ẹ̀ni ojúmọ́ rẹ lè tó bó bẹ́ẹ̀ gbádùn ọmọ yẹn Ọ̀yáwálé Ọ̀làlẹ́kan bó ṣe mú wa fún wa lọ́jọ́ tìní ètò ojúmọ́ rẹ ń tẹ̀ síwájú sáà tó kàn bẹ́ẹ̀ òun náà làwà yìí àlejò wa ń bẹ ilé agodo ọ̀gbẹ́ni Kúnlé Adéṣọ̀kan òun àjọ ń fọ̀rọ̀ jomi ti ọ̀rọ̀ látàárọ̀ ẹ kú ìjókòó ẹ kú òun látàárọ̀ ẹ̀yin Kúnlé owó tí mo fún ọ lẹ́ẹ̀kan o kò jíṣẹ́ fún dádì rẹ ni. owó wo lẹ fún mi. Ah. ẹ fún mi lówó tí mo kówó fún ọ níbí tó ṣojú ilé kan. Ah owó wo mi mọ gbọ́dọ̀ mọ ṣe gbàgbàgbà ń parọ́ mọ ni. a ṣe fẹ́ tún máa parọ́ máa ọmọ gẹ́gẹ́ ara mi. wàá ilé ìbú àgbà ọmọ rí mi fín ni mo ní ọkọwọ fún bàbá rẹ òkòwò jíṣẹ́. mi ò rí yín fín ẹ̀yin jẹ́ mọ́ parọ́ mọ mi. àdúrú ah, ah. mi pẹ̀lú owó orí mi ṣé mo gbọ́dọ̀ tún owó orí tí fi ṣàdúrà. mi ní ẹ̀ ń parọ́ ṣùgbọ́n ọwọ́ ọ̀dẹ́ sọ yìí. ìparọ́ ebi ò parọ́ <laughs> torí ojú ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ tó ìfimọ̀ rí ọ̀nà pinnu ọní eh. mò ń parọ́ agbálagbẹ̀wọ̀ <laughs> ìlápá ń parọ́. mi ìṣẹ́gbẹ̀ ń parọ́. ṣé ìsọpọ̀ mọ̀ ìfẹ́ wọ báyìí. ìfẹ́ wọ kẹ́ owó tèmi kó fún ọ owó wo tó sojú lé jẹ́ kí n fẹ́lẹ́ kàn án ẹ̀wù àpòyín bóyá ẹ̀wù àpòyín bóyá ẹ̀ ń rò lọ́kàn ni. àwọn ah, dàgbà pé kí ni ọ̀nà wà ń bí lóòótọ́. ẹ kò wá bàyẹn jẹ́ ah, ẹ̀kọ́ wa ni èlé kò fún ọpọlọ ojú ẹ̀ yìí lórí àpòfẹ́ le bàbá rẹ lójọ ah, ojú rẹ yìí le bàbá rẹ lójọ apá ṣùgbọ́n ìwọ ọmọ yìí ọ burú díẹ̀ o. mi burú mi burú mi kan gba kéèyàn rẹ mi jẹ. ẹ kí sọ̀rọ̀ rẹ jẹ ọ tiẹ̀ ní kí n wà pọ̀ mi tó yẹ kó sọ síwájú òun lọ́wọ́ sọ káyìn. ẹ má bínú. ọkàrẹ ọmọ ọdún àgbà ẹbọ délé ọma nkị baba rẹ ọní mori ọ lórí ètò Ojúmọ́ Ire lọ́jọ́ tòní ọkàrẹ ọlá àlùbáríkà <laughs> ẹ wo àtúndíàmú ọlápá abẹ òní ní ti eré orí mo sọ fún yín pé òṣèré orí ìtàgé wa wo <laughs> eré orí ìtàgé nǹkan tí mo fẹ́ ṣe ń bẹ̀ ni kí n ṣe graduation káwọn náà dé bẹ̀rẹ̀ kẹyìn náà bẹ̀rẹ̀ sí ní kẹ fọn bọ́ sí gbòòrò kẹ máa ṣe gbogbo ẹ̀ dáadáa kí ni ìmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ lápapọ̀. ọ̀dọ́ lápapọ̀ hmm. kọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe o yahoo ti pọ̀ gbòòrò yahoo yahoo ni gbogbo ọ̀nà hmm. dá o máa rò ìpè nítorí pé ọ̀rẹ́ tiẹ̀ náà ti ń ṣe yahoo ó wá ṣe pé ẹ̀ ń ṣèbò ó ń wọṣọ gidi ó ń wọṣọ gidi mú nǹkan tó jẹ́ pé àwọn èèyàn ó mọ rí mẹ́ tí wọ́n mọ sẹ́pọ̀ mọ rere àwọn òbí endorse àwọn ọ̀dọ́ kan máa ṣe yahoo èmi ò mọ nǹkan tó dé wọ́n ń jẹ́ pé àwọn èbó kinní kan àní ẹ wọ́n gbowó bàbá àwọn owó eh, bàbá rẹ̀ wọ́n gbà owó bàbá rẹ̀ wọ́n gbà tí wọ́n bá jẹ sówó bá. òbí mi gan ti ń ra irinṣẹ́ tó fi ń ṣàṣẹ fọmọ fún ọmọ ibo wà là ń borílẹ̀-èdè lọ. kò yé mi o. Hmm, mójútó hmm. ṣe tó bá sì jẹ́ ìwé tó bá jẹ́ ọpọlọ ẹ pé síwèé kàwé yẹn dójú àmì àwọn ọmọ tó ń ràn rẹ̀ níwèé ó wà ọmọ hmm. tó ń ràn rẹ̀ tí ó tiraka tó bí ó bá ní hmm. tí ó tiraka tí ó ràn rẹ̀ níwèé ọ̀pọ̀lọpọ̀ láti gbọ́ so àwọn tó ń àwọn téèyàn rí tá à ń rí lókè tí inú wa ń dùn tí inú àwọn èèyàn sì ń dùn sí ẹni kí wọ́n máa wo làwòkọ́ṣe máa wo àwọn amúgbó tí wọ́n ń pè lò lé Hmm. wọ́n ń pe ẹlòmíì jẹ gọ́vnà wọ́n sì ń pè lólè hmm. ẹlòmíì jẹ ọ̀nàrẹ́bù wọ́n sì ń pè lólè hmm. wọ́n ń pe ọ̀nàrẹ́bù míì lápáyàn oko wa mọ̀ sẹ́gbẹ́ à tèbi ah, ó ti wà ń pò gíga tèbi ló ti ń ṣàánú yẹn àwọn èèyàn ti gbàgbé pẹ̀ tó wọn àwọn èèyàn bá gbàgbé ọlọ́ọ̀ gbàgbé o. dọ́dà ẹ ṣeun ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ńlá làlejò wa sọ dọ́dà àwọn òbí àwọn ni wọ́n ṣe atọ́kùn bọ́mọ bá ní ẹ̀bùn láti ràn lọ́wọ́ ìgbà míì láti ṣàwárí ọmọ mi orin ló ń kọ obìnrin láyé fábàdà ọmọ tèmi ò lè kọrin o èmi fẹ́ ṣe bíi tẹ̀yìn náà kí ni ẹ fún àwọn òbí àwọn òbí wa nulẹ̀ kí lẹ́yìn jẹ́ mọ̀ràn tẹ́ fún wọn fún àwọn ọmọ ọ̀dọ́ yìí. àmọ̀ràn tí máa fún àwọn òbí wa tí wọ́n ń wò hmm. wá tí wọ́n ń gbọ́ wá ni pé tí ọmọ yẹn bá nífẹ̀ẹ́ sí nǹkan hmm. tó fẹ́ ṣe tó ní nǹkan báyìí lòun fẹ́ ṣe ẹ gbà yìí pé bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ wà o tẹ́ ẹ bá tì síbòmíì ó ṣeé kó máa ṣe nǹkan ọ̀hún bálabàla ṣùgbọ́n tẹ́ bá filẹ̀ tó ṣe nǹkan tó wù lọ́kàn níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe yẹn ó jẹ́ nǹkan tí Ọlọ́run dunnú sí tí ẹ̀sìn tẹ̀ ń ṣe tó dunnú sí ẹ dákun ẹ filẹ̀ ẹ yóò ṣe o hmm. ẹ yóò ṣe o kò jù bá ń lọ. kódà wọn ní ẹ̀yin òbí ẹ jẹ́ kí àwọn ọmọ kan ṣe ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ gbé wọn dìde ẹ ta wọn dì kan torí pé orí ń ló mọ lọ́là lọ́là bẹ́ẹ̀ sì ni ibi téèyàn ó gbàlà Ọlọ́run nìkan ló mọ bàbá wa ń wò ó bó bá ti jẹ́ ní tó dáa tó bófin mu tí ò sí ó pé ìwà àbàjẹ́ kan ó wà ń di rẹ̀ ẹ jẹ́ ká ran àwọn ọmọ yìí lọ́wọ́ yálà iṣẹ́ orin ni àbí iṣẹ́ gbàràwó ìkòkò bàbá sásùn ẹ jẹ́ ká ran àwọn ọmọ yìí lọ́wọ́ ó dáa àti kásẹ̀ ètò ńlẹ̀ lọ wẹ́rẹ́dìwẹ́rẹ́ àwọn ọ̀dọ́mọdé àwọn àgbà tó ń kọrin náà láyé òde òní oríṣiríṣi àwọn orin là ń gbọ́ káàkiri orin tó yẹ pé èèyàn lè má fẹ́ kọ́ ọmọ rẹ̀ kó gbọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ tún wá wo fọ́nrán mi ìyẹn fídíò tán fi léde láwọn káàkiri ẹ mọ̀ wọ ọmọ míì ní òhò ẹ mọ̀ wọ míì ọ̀nà bìkínì làwọn wọ̀ oríṣiríṣi kí ni ìmọ̀ràn yín fún àwọn tó jẹ́ ọ̀dọ́ bíi tìyàn àtàwọn tó jólórin láti rí dájú pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò di pé ó ń ba ìlú jẹ́. ẹ rí ti pé wọ́n ń kó àwọn ọmọ tí wọ́n tí wọ́n wà ó wọ́n hmm. máa jó sí orin hmm. mo bẹ́ẹ̀ lé níyẹn ti wà tipẹ́ kódà hmm. kan tó bí wà àwọn àwa yìí mo wo àwọn fídíòs kan hmm. lẹ́nu jọ́ mẹ́ta yìí hmm. àwọn àgbà alágbo olórin náà náà kọ́ hmm. ṣe rí mímọ kó àwọn obìnrin oníhòòhò sí mo fẹ́ ìyẹn ti wà tipẹ́ ṣe rí àwọn òbí lèmi ó rọ̀ òbí mi tó bá ti jí láàárọ̀ báyìí yóò jù sí ni táwọn ọmọ wa máa gun àwọn ọmọ jókòó báyìí àwọn náà máa wò ó lára wọn máa wò wò wọn máa wo ìròwò obìnrin hmm. bọ́kùnrin àtobìnrin ṣe ń. Hmm. nǹkan tẹ́mi ó sọ ni pé òbí ẹ̀sìn tó ní kálukú bá ń sìn hmm. jọmọ rẹ ó nímọ̀ dáadáa nípa rẹ̀ tọ́mọ ẹ bá nímọ̀ dáadáa nípa ẹ̀ tó mọ̀ pé sínà ọlọ́run ò fẹ́ tó mọ̀ pé eh, téèyàn bá mutí hmm. eh, ìwọ tó náà dẹ̀ rí àwọn tó mutí tó ń ṣubú káàkiri ilẹ̀ hmm. tó ti fi ẹ̀ tó ọmọ ẹ ti mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run mo lérò yìí pé èèyàn ti tó fún ọmọ tó bá fẹ́ even tó bá rí báyìí tó bá rí báyìí yóò gbójú pò ń bẹ̀ ni kò ní hmm. sẹ́kùn fẹ́ practice ẹ̀ so àmọ̀ràn tí mo ní fún àwọn òbí nìyẹn. ó dà ẹ ṣeun ẹ̀yin ẹ̀wà nulẹ̀ mhm, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tí ó lágbára ni pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́ òbí àti alágbàtọ́ ẹ jẹ́ ká rí i dájú pé àwọn ọmọ wa à ń kọ́ wọn dáadáa bá lè jọ wá ṣe sọ torí pé tí wọ́n bá ń rí bẹ́ẹ̀ ni máa ń wà nínú ọkàn àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn ọmọdé ńgbà àwọn náà bá dàgbà wọn ni àwọn fẹ́ dàbí lágbájá àwọn fẹ́ dàbí tamẹ́dò tó sì yẹ pé nǹkan bàjẹ́ òun ni àwọn táwọn wí ni wọ́n fi ń ṣayọ̀yọ̀ àlejò wa àyà dúpẹ́ lọ́wọ́ yín tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa o lágbára ọlọ́run bá a mọ̀ rí yín bá o bó o ní kí ni orúkọ yín lórí Instagram Facebook àti ibi tí wọ́n ti lè darapọ̀ mọ́ yín. lórí Facebook orúkọ mi ni Kúnlé Adéṣọ̀kan hmm. lórí Instagram Kúnlé ọmọ Adéṣọ̀kan hmm. Kúnlé ọmọ Adéṣọ̀kan lórí instagram bàbá fẹ́ wo àwọn ẹ̀rín tẹ́ ń dápọ̀ àwọn èèyàn kiri yìí. wọn kàn rárá fọ́lù ẹ̀. n bá tiẹ̀ ní ẹ̀dẹ́rìn pa wá náà ṣùgbọ́n ààyè ò gbà wá. òun yé gan bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọgbọ́ àwọn ti Ìbàdàn ọ̀dọ́ wa tẹ́ ń fi sí òun <laughs> torí Ìbàdàn lèmi náà lápá kan mm-hmm. ẹ̀yìn lágbè ní olóògbé àgbè nígbà. ibi téèyàn bá ti wá léèyàn gbọ́dọ̀ máa gbé jáde wọ́n lè bá a mọ̀ yìí pé lágbára ọlọ́run ọba ẹ̀ ní ṣíṣe ẹ̀yẹn wà nínú ilé ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba ọba tó jẹ́ kó ṣe ṣe fún wa lórí ètò lénìí ṣùgbọ́n mo fẹ́ lo sáà tó kányìn nígbà ibi tá a wà yìí láti rí dájú pé a bára wa ní ọ̀rọ̀ kan àbí méjì pàápàá jùlọ nípa àwọn ọ̀dọ́ hmm, ẹ jẹ́ kí àwọn òbí àti àwọn alágbàtọ́ ẹ jẹ́ kí a farabalẹ̀ ká gbọ́rọ̀ ìdáadáa torí pé ó ti di ní tó jẹ́ tọrọ fọ́nkálé láwùjọ hmm, pàápàá jùlọ ìwé ìròyìn tó jáde lónìí gan tiẹ̀ tún jẹ́ káwọn kan yé wa níbi à ń fi ọmọ wa sọfà káàkiri à ń fọmọ sọ́dọ̀ ẹ̀gbọ́n fọmọ sọ́dọ̀ àbúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti fífi ọmọ tìyàn nígbà tí a bá fẹ́ jáde àwọn ọmọ yìí gangan la pè ní ẹ̀yìn wa àwọn la ní olórí ni wọ́n lẹ́yìn wa ọ̀la hmm, ó di tí bàbá ń bá ọmọ lájọṣepọ̀ ó di tẹ́gbọ́n tó ń bá àbúrò ṣe eléyìí àti ẹ̀gbọ́n ló ń ta kánú ìwé ìròyìn lónìí ó ní pé bàbá àti ọmọ rẹ̀ àkọ́bí wọ́n ń bá ọmọ àbúrò bàbá wọ́n ń bá alájọṣepọ̀ wọ́n sì ṣe fáá tọmọ yìí tó fi di pé ó fẹ́ra kù ẹ̀yin fẹ́ràn kù àbí ìtumọ̀ rẹ̀ ni pé ọmọ ìlóyún ẹ̀yin iṣẹ́ bíi bàbá bá wí ṣáà bẹ́ràn wí ni ẹni tó fi ọmọ tó lọ fi ti ẹni tí ò ń ṣe òbí rẹ̀ gangan ojú bẹ́ẹ̀ ni ojú mẹ́wàá àbí bòóná ṣe pé kò lè dàbí ojú ẹni ẹ jẹ́ ká gbìyànjú ká faradà ohun tó ń jẹ́ tẹnitẹni tàkísà ń ta àtàn àwọn ọmọ táwa bí rèé àmójútó wọn ó dọwọ́ wa o torí pé àwọn gangan ń ní olórí lẹ́yìn wa ọ̀la bẹ́ẹ̀ ìjọba náà ká gbìyànjú ká ṣe àlékún sí àwọn welfare homes wa fún ẹni tí ò rọ́mọ tọ́jú kó lè rí dájú pé onúra àwọn ibì kan tí ó mọ̀ mú àwọn ọmọ yìí lọ láti rí i pé wọ́n rí ìtọ́jú gbà bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ wa kí ẹ̀kọ́ wọn àwọn ẹ̀kọ́ ọ̀fẹ́ tá à ń ṣe yìí kó lè kọjá lé kó kọjá òkú ká gbìyànjú o ká rí dájú pé à ń ṣe ìrànlọ́wọ́ tó dórí àwọn ọ̀dọ́ wa pátá tí wọ́n ń ṣípá ká gbìyànjú ká rí pé a gbé wọn o rí pé àwọn gangan ò ní orí àwọn gangan òun ni a fẹ́ fi ẹ̀yìn lẹ̀ fún lọ́jọ́ ọ̀la lágbára àtàṣe lẹ́dùnmarè orílẹ̀-èdè nàìjíríà yóò mọ̀ tẹ̀síwájú kò ní bàjẹ́ lágbára àtàṣe lẹ́dùnmarè. ẹ á mọ̀ gàyà díẹ̀ lórí ètò fún tèní ọ̀sẹ̀ tó ń bọ̀ látúnṣe bẹ́ẹ̀ tá a mọ̀ pàdé ní orí ètò yẹn ètò wa ojúmọ́ rẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé o pé orílẹ̀-èdè nàìjíríà yìí ti gbogbo wa ni kò gbọ́dọ̀ bàjẹ́ torí pé a ò níbò míì tá a lè lọ àjò ò lè dàbí ilé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kádìjọ́ gbéga ni gbé kéèmì gbé torí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 Tolúwalọpẹ́ mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi Nàìjíríà láti jẹ́ olótìtọ́ olódodo ẹni tí ó ṣe fọkàntọ́ kí Ọlọ́run kó ràn mí lọ́wọ́ mo kí yín o ó dìgbà kan ó dọ̀sẹ̀ tó ń bọ̀.